káàbọ̀ padà gbogbo ẹ̀yin ará ilé mo lérò pé ẹ jẹ̀gbádùn àwòyé tá a mú wá fún yín lórí àkòrí pàtàkì tá a ti ń sọ̀rọ̀ lé lórí látẹ̀kan ìyẹn ọgbẹ́ inú ọ̀sà lẹ́ẹ̀kan ká tó lọ gbọ́ àwíyé mo sọ wípé tá a bá máa fi padà dé èmi àti àlejò mi tó máa bá wa sọ̀rọ̀ lórí èso pàtàkì lọ́sẹ̀ yìí lájọ máa wà nínú ilé agbára níbí bẹ́ẹ̀ ni wọ́n ti jókòó wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ mi sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ òní èso yìí jẹ́ ọ̀kan tó jẹ́ wípé nígbà tí mo wà ní kékeré oríṣiríṣi nǹkan ni mo máa ń gbọ́ nípa rẹ̀ hmm, ẹlòmíì ìgbà yẹn wọ́n máa ń sọ fún wa pé bó o bá jẹ aràn ni pé ó máa ń jẹ́ kí aràn pọ̀ lára wọ́n ní béèyàn bá jẹ jù ó lè jẹ́ kí ojú máa ṣú oríṣiríṣi nǹkan ni mo gbọ́ nípa èso tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nígbà tí mò ń dàgbà àmọ́ nísìnyí tí mo ti wá gbọ́n tí mo ti mọ̀ nípa rẹ̀ mi rò bóyá èèyàn lè sọ fún mi pé tí n bá jẹ ó lè fa akáràn pọ̀ lára mi màá tún wípé ẹni máa bá wa sọ̀rọ̀ yékéyéké lórí rẹ̀ àwọn náà ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi èso ọ̀hún náà sì ni mango mangoro mango ẹni tó máa bá mi sọ̀rọ̀ lé lórí àwọn náà ni dókítà Táíwò Emmanuel ẹ káàbọ̀ sórí ètò. yá ẹ kú déédéé àsìkò yìí. lẹ́ẹ̀kan mo sọ ìgbà tí mò ń dàgbà táwa kékeré nǹkan tá a máa ń gbọ́ pọ̀ lórí mango wọ́n máa sọ wípé tabajà mango ó máa ń fa káràn pọ̀ àti pé bíyàn bá ti ó tún nìkan wọ́n ní bá a bá jẹ́ tá a sì mu gàrí lé lórí inú rúrun yìí náà ni bó máa ń fa inú rúrun gan àti pé tíyàn bá tún jẹ́ ojú máa ń ṣó gbogbo ilé ìlágbọ́ngbà tá à ń dàgbà àmọ́ mo mọ̀ pé ẹ̀yin ilé ni ẹ máa bá mi fọ tútú bóyá rọ́ bóyá òótọ́ ni irú èso ni mango gan jẹ ní pàtó ẹ ṣe mango ó jẹ́ èso tí ó ní onírúurú èròjà aṣaralóore nínú èyí tí ó lè ran àgọ́ wa lọ́wọ́. kó tẹ̀ tó di pé máa wọ inú pé àwọn àǹfààní tó wà níbẹ̀ fámìlì wo ni mango belong to ṣé fámìlì àwọn èso tó lómi nínú ni àbí àwọn ilé tó ní ṣù lára tá a lè bù jẹ àbí àti omi àti gbogbo ẹ̀ family wo ni òun belong sí nínú fruit. ẹ family méjèèjì náà ló belong sí tó ní gbẹrẹfu wà tó lómi wà èyí tó bá ti pọ́n jù yẹn òun ni ti olómi bọ̀ èyí tó dára jù kéèyàn máa jẹ òun ni eléyìí tí ò tí ì ní omi tí ó ti pọ́n díẹ̀ òun ló dára ló lè ṣe ara lórí ju ti àwọn olómi yẹn lọ torí ti àwọn olómi yẹn ìgbà míì kòkòrò máa ń wà nínú ẹ̀ bí àwọn maggot bí dín ó máa ń gbé kòkòrò sínú so tá a bá dẹ̀ mọ̀ tá a bá dẹ̀ lọ ti jẹ ó lè fa inú rírun. Hmm. ó lè fa inú rírun. a fa inú rírun tá a bá jẹ àbí tá a bá mú pẹ̀lú gàrí bí mo ti máa ń gbọ́ nígbà tí mo wà kékeré. ẹ gẹ́gẹ́ bẹ́yìn náà ti sọ a lè jẹ èso ká tún mu a lè mu máńgò ká tún mu gàrí sí i ó jẹun tí ò bójú mu. ara wọn máa sọ pé tó bá jẹ máńgò ẹ ọmọdé a lè mu hmm. gàrí tán nísinsìn ká tún fi anything dábàrí ká tún fi lé lórí wọn á ní tá a bá mu gàrí tán nísinsìn tá sọ pé ká tún jẹ mango inú rùn so inú rùn tẹ̀yìn sọ yẹn ṣé bá a bá mu gàrí ni àbí láì tiẹ̀ mu gàrí rárá bàbá jẹ́ jù. téèyàn bá jẹ́ jù ni téèyàn bá ti jẹ́ jù ni kò sí pé téèyàn bá jẹ mango tó mu gàrí inú màmá rún ó kàn dàbí kéèyàn mu overdose ni bóyá kéèyàn béèyàn ṣe mu mango sìn kó mu eléyìí kó mu eléyìí so ó lè fa inú rírun kí wàá ní àwọn àǹfààní tó sodo sínú máńgò tó fi ṣe pàtàkì ká máa jẹ. wẹ́ àǹfààní ẹ̀ pọ̀ ó pọ̀ yanturu ìgbà tí mò ń ṣe research lórí ẹ̀ mo rí i pé máńgò ó jẹ́ onírúurú èso ó jẹ́ èso tó yàtọ̀ ó jẹ́ èso tí ọlọ́run gan fún ara ẹ̀ nífẹ̀ẹ́ sí hmm. kí wàá ní àwọn àǹfààní àwọn àǹfààní tó ní pọ̀ èyí tí màmá dárúkọ fún wa ní àkọ́kọ́ máńgòrò yìí ó máa ń ó máa ń ran àgọ́ ara wa lọ́wọ́ mean as ulcer patient. bí irú ọgbẹ́ inú tá à ń sọ̀rọ̀ lé lórí lénìí. yes it help to prevent ulcer kò ń ṣe pé ó máa ń sọ pé ó ń kí ulcer o but it can prevent. ó lè pagidínà àìsàn ọgbẹ́ inú. àìsàn ọgbẹ́ inú tí èèyàn bá ti mú. then ẹlẹ́kejì it regulates our blood pressure. ẹ dákun Orísun TV lẹwà amóhùnmáwòrán Orísun lẹwà ẹ má jẹ́ kí mi náà ṣèbù. ó máa ń ran ẹ̀jẹ̀ ríru téèyàn bá ní high blood pressure téèyàn bá ti mu mango ó máa regulate ẹ̀ kò ní jẹ́ kéèyàn ní ìfúnpá tó ga téèyàn bá ti mu ní gbogbo ìgbà. ẹlẹ́kejì mango yìí ó tún contain zinc ó contain iron They no contain vitamin A. kí wàá ní gbogbo iṣẹ́ àwọn vitamin vitamin ten lọ. yes lára àkọ́kọ́ ṣe vitamin A yẹn dúró fún bí protein tí vitamin A bá ti wà lára àwọn pé tí obìnrin bá ti bímọ abẹ́rẹ́ tó máa kọ́kọ́ gbà òun ni vitamin A torí láti fight against àwọn germs àwọn infection so that obìnrin yẹn ò ní ní infection you understand then vitamin K òun máa ń ran egungun lọ́wọ́ ó máa jẹ́ kò ní jẹ́ kí ọmọ ní ìkẹtàn that's uh, bow leg téèyàn bá ti ń mu mango yìí. èyí túmọ̀ sí pé vitamin k náà ó fẹ́ dàbí vitamin c tó máa ń wúlò fún egungun calcium. bẹ́ẹ̀ni vitamin c ni ó ń fún wa ní calcium calcium fún egungun náà ni fún egungun bẹ́ẹ̀ni so àti vitamin b two yẹn náà gẹ́gẹ́ bí protein ni gbogbo ṣẹ́rí gbogbo àwọn vitamin multivitamin yìí tí mango yìí ní ó dáa ká máa jẹ ní òrèkóòrè a sọ pé ká máa jẹ àjẹjù o torí pé gbogbo nǹkan tó ní dáadáa náà ló ní àìdá títí ẹ̀ náà ṣùgbọ́n máńgò ó jẹ́ èso tí ó dára lọ́pọ̀lọpọ̀. Hmm, ó jẹ́ èso tó dára lọ́pọ̀lọpọ̀ lóòótọ́ ni ìgbà tẹ́mi náà ń ṣe ìwádìí lórí èso máńgò mo rí wípé ó dáa fún irun bẹ́ẹ̀ ni fún gbogbo ẹni tí ò bá ní irun lórí àbí ẹni tí irun ẹ̀ ò bá pọ̀ àbí ẹni tó jẹ́ wípé irun wọn máa ń re níwájú ni àbí lẹ́yìn àbí láàrin ni irun tiyín ti ń re wọ́n sọ wípé torí vitamin A tó wà nínú mango ó máa ń jẹ́ kí irun wù dáadáa òun náà dẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún wa yẹn vitamin K tó wà nínú ẹ̀ ó máa ń ṣiṣẹ́ fún egungun ẹ ti mọ̀ pé vitamin K náà dàbí vitamin C ni tó máa ń fihàn ní calcium anything tó bá ti jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún egungun kó máa ń jẹ́ kí egungun dàgbà dájúdájú ó ṣeé ṣe kó ṣiṣẹ́ fún eyín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé eh, eh, calcium wa ó dáa fún eyín ó dáa fún eyín wa àti egungun ara bí vitamin K ṣe rí bẹ́ẹ̀ náà ni vitamin C náà ṣe rí wọ́n dẹ̀ ní pé èso mango tá à ń sọ̀rọ̀ lé lórí lénìí vitamin K pọ̀ dáadáa nínú rẹ̀ yàtọ̀ sí àwọn eléyìí kí tún ni àwọn àǹfààní tó tún sodo sínú ká máa jẹ ṣé ó dáa fún àwọn tó ní àìsàn ìtọ̀ ṣúgà diabetes. bẹ́ẹ̀ ẹ ṣe Ah, mango ó dáa fún ẹni tó ní ìtọ̀ ṣúgà tí a mọ̀ sí diabetes ó yẹ kí wọ́n máa mú and also ó tún máa ń prevent asthma hmm. asthma àrùn asthma téèyàn bá ti mu mango ó máa ń prevent ẹ̀ ó tún ó fún wa ní protein carbohydrate so it even help us to prevent against stroke. ìyẹn àìsàn tó ń roni lápá roni lẹ́sẹ̀ tó ń roni lápá tó ń roni lẹ́sẹ̀ téèyàn bá ń mu àwọn mango yìí so ó dára púpọ̀ it help fight against stroke and it's very good with zinc and mango fún ara ẹ̀ gbogbo ó jẹ́ èso is is a uh, the fruit tó wà richness in flavour hmm. and also in sweetness. ó dùn dára. ó dùn dára it contains sugar. sọ so, àrẹ pé sugar ò pọ̀ and dábàá rí mango yìí bó ṣe wà yìí ẹyọ kan ó contain one hundred and seven calories tó wà nínú ẹ̀ and it also help to reduce fat. ó máa ń dín ọ̀rá kù. yes ó máa ń dín ọ̀rá kù téèyàn bá ti ń jẹ ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ò fi bẹ́ẹ̀ mú un pa àwọn èso ya àmọ́ ìwúlò ẹ̀ lórí ẹlòmíì máa ní mi ò jẹ èso mi ò ṣe lè ṣùgbọ́n bá ṣe ń dàgbà sí là ń gbọ́n ni research ń gbé wá oríṣiríṣi la fi mọ àwọn àwọn àǹfààní tí àwọn èso yìí tó ń ṣe ní àgọ́ ara wa tó dáa lọ́pọ̀lọpọ̀ kéèyàn máa jẹ èso wọ́n ń ṣe máńgò nìkan àwọn èso onírúurú. ẹ jọ mo fẹ́ bèrè lórí ti fat tẹsọ ní lórí ìtọrẹ tẹsọ lẹ́ẹ̀kan ṣe mọ̀ pé a ní good cholesterol and then bad cholesterol bẹ́ẹ̀ni which is also fat. yes. ṣé good cholesterol lẹ ní ó dáa fún ni àbí bad cholesterol mo fẹ́ kẹ́ ẹ bá mi yànnàná àárín yẹn ẹni it's very low in fat. in fat then very low in fat in fact ó dàbí pé zero point two five or zero point five gan ni fat tó wà nínú ẹ̀ ṣé bad cholesterol be good fat. it's good. good good fat. yes. ẹ wo wọ́n ní oògùn sọ̀yì ọ̀ràn tẹ́nìyàn ò bá mọ̀ èmi fúnra mi ṣèwádìí lórí mango àmọ́ mo tún ní ìbéèrè tó tún pọ̀ tí mo tún ń béèrè lọ́wọ́ ẹni tó kọ́ṣẹ́ mọṣẹ́ lórí rẹ̀ torí pé kò sí ẹni tó gbọ́n tán kò sí ẹni tó mọ̀ tán mo mọ̀ wípé gbogbo nǹkan tí èmi gbọ́ nígbà tí mo wà ń kékeré lórí máńgò òun náà lọ́pọ̀lọpọ̀ èèyàn tó ń wò mí gbọ́n wípé bàbá jẹ́ jù ẹ̀ bàbá jẹ́ kìtẹ́ ṣe bàbá jẹ́ jù bàbá jẹ́ gan ó máa ń fa àrùn àmọ́ òun ni ẹ ti gbọ́ tí dókítà wa sọ fún wa wípé kò fa àrùn o bàbá jẹ́ ó ní àwọn àǹfààní lóríṣiríṣi tó dáa fún ara àti wípé ìwádìí jẹ́ ká mọ̀ wípé mango ó ní ẹ má ẹ má bínú wípé màá sọ òyìnbó nísìn ó ní the daily required vitamin C tí ara ní ṣe mọ̀ wípé ní ojúmọ́ ó ti nílò iye kálórì tí ara ní tí ara need ó ní ó ti ní iye calorie tí ara need ó ti ní iye vitamin C tí ara need ó ti ní iye vitamin B tó yẹ ká máa jẹ ká máa consume per day ìwádìí jẹ́ ká mọ̀ pé mango tá a bá jẹ ẹyọ kan at least ẹyọ kan ní ojúmọ́ ó ti ní the required daily amount of vitamin C tí ara ní ẹ̀dẹ̀ mú adẹ̀ ti sọ nǹkan tí vitamin C tó ń ṣe nínú àgọ́ ara torí náà tẹ́yìn bá wá jẹ́ ẹni tí ò kì í jẹ mángòrò tẹ́lẹ̀ abẹ́rò pé máa múnú run yín bá ti máa ń gbọ́ tẹ́lẹ̀ abẹ́rò máa fa aràn ẹjọ́ torí ọlọ́run ẹ máa jẹ mángò lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ mángò dáa fún ọkàn wa bẹ́ẹ̀ mango da fún ọkàn wa it prevent against heart disease so kò ní jẹ́ kéèyàn ní àrùn ọkàn yìí tàwọn sí heart disease kò ń ṣèyàn nìkan ó tún da fún cancer patient. ìyẹn àwọn tó ní àìsàn jẹjẹrẹ. àìsàn jẹjẹrẹ. ṣé gbogbo àìsàn jẹjẹrẹ àbóló irú àìsàn jẹjẹrẹ mọ̀ pé àìsàn jẹjẹrẹ kó oríṣiríṣi. ó pé onírúurú but ó da fún gbogbo àìsàn jẹjẹrẹ tó wà nínú ara ẹni bá ti ń jẹ ẹni tó bá ti ń jẹ mango ó ṣeé ṣe kó má ní àìsàn ó ṣeé ṣe kó má ní àìsàn jẹjẹ bọ téèyàn bá ní lára ó yẹ kó máa jẹ mango yìí á lè prevent ẹ kò ní máa yọ ẹnìyẹn lẹ́nu ní gbogbo ìgbà. á hmm. lè prevent ẹ kò ní máa yọ ẹnìyẹn lẹ́nu ẹ ṣeun mo á fẹ́ béèrè báyìí tá a bá jẹ mango ẹ sọ̀rọ̀ nípa carbohydrate lẹ́ẹ̀kan ó ní carbohydrate nínú ó dẹ̀ ní one hundred and seven calories nínú dẹ̀ ní ní twenty five grams of carbohydrate carbohydrate, carbohydrate mi bá jẹ mango tí mo tún jẹ rice mo jẹ rice mo jẹ iṣu ní èní mo tún jẹ mango ẹ dẹ̀ mọ̀ wípé àwọn olóyìnbó máa ń sọ wípé too much of carbohydrate kò dáa fún ara because of sugar ṣé kìí ṣe pé mo jẹ iṣu mo jẹ rice mo tún jẹ mango mo ti ń fa nǹkan mi lẹ́sẹ̀ ẹ bá ń ṣàlàyé àárín. ẹ ẹ lóòótọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ èèyàn ó dàbí ẹni tó fẹ́ jẹ balanced diet ni ló bá jẹ ẹ̀bà láàárọ̀ ọ̀sán ó jẹ rice ní alẹ́ ó jẹ fùfú ẹ jọ kí ni mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ. carbohydrate náà ni. carbohydrate náà ni so too much of carbohydrate kò dẹ̀ da fún ara wa torí ṣúgà ò tún gbọ́dọ̀ pọ̀ jù ní ara so téèyàn bá jẹ ráìsì jẹ gbogbo ẹ̀ jẹ máńgò náà carbohydrate yẹn ó ti pọ̀ jù tíyẹn bá fẹ́ jẹ diet balanced diet bó jẹ mango ẹyọkan lèèyàn jẹ i think it's enough. ẹyọkan ní ojúmọ́ just just man, a, a mango hmm. is enough so you can go ahead and èèyàn lè jẹ àwọn other thing bẹ́ẹ̀ èèyàn jẹ rice bí ní àṣálẹ́ èèyàn lè ro ẹ̀fọ́ bí ẹ̀fọ́ ẹ̀fọ́ rírò bẹ́ẹ̀ kó jẹ bí òkèlè díẹ̀ ìwọ̀nba náà ni kò gbọ́dọ̀ pọ̀ jù hmm. oúnjẹ alẹ́ ni so that a lè a lè tètè digest béèyàn bá jẹ tán èèyàn lè mu mango sí ó máa digest. ṣé ó dáa kéèyàn kọ́kọ́ jẹun kó tó jẹ èso pàtàkì jùlọ mango tán àbí kó ti jẹ èso yẹn tẹ́lẹ̀ inú kó tó jẹun lé lórí. the best èyí tó dáa jù ni pé lẹ́yìn téèyàn bá jẹ oúnjẹ tán kó wá jẹ èso lé lórí. Ah. a lè digest àwọn àwọn oúnjẹ tí ẹni yẹn jẹ. nǹkan tẹ́mi ń gbọ́ yàtọ̀. kí ni àwọn nǹkan tí ẹ tún ń gbọ́. nǹkan tẹ́mi ti ń gbọ́ tẹ́lẹ̀ ni pé ó dáa ká mọ́ kọ́kọ́ jẹ èso tẹ́lẹ̀ inú ká tó jẹun wípé bá a bá jẹ èso lẹ́yìn tá a bá jẹun tán ó ṣeé ṣe kó jẹ́ kí oúnjẹ yẹn wà acidic àmọ́ mi èmi ò wá mọ̀ bóyá nǹkan tẹ́mi gbọ́ tún wá yàtọ̀ sí ìwádìí tẹ́yìn ṣe o ẹ dákun ẹ bá ń la àárín yékéyé àbó ó ní í ṣe pẹ̀lú àgọ́ ara èèyàn ni àbí báwo. lákọ̀ọ́kọ́ náà ṣe rí gẹ́gẹ́ bí ìwádìí téèyàn máa kọ́kọ́ jí láàárọ̀ ìwádìí sọ pé kó jẹ èso bóyá kò sí oúnjẹ ní àrọ́wọ́tó. lẹ́yìn téèyàn bá mu omi àbí. lẹ́yìn téèyàn bá mu omi èèyàn lè jẹ èso bó ti gbà míì ó ní bí àgọ́ ara èèyàn ṣe máa ṣe téèyàn bá ti jẹ oúnjẹ torí pé òun heavy pé òun ti òun heavy the best solution ni pé kó mú èso kó dẹ̀ jẹ sí lẹ́yìn tó bá jẹ èso yẹn ó máa digest á lè toilet. Hmm ẹ̀yin ará lé mo fẹ́ kẹ́ mọ̀ wípé àǹfààní tó tún wà torí àkókò tí kò wà ní pampamọ́ra tó tún wà nínú ká máa jẹ máńgò ni pé ó dáa fún ẹni tí ò bá ń jẹun ó máa ń jẹ́ kéèyàn jẹun àkọ́kọ́ tẹ́ bá tún jẹ mango ó tún máa ń jẹ́ kí èèyàn máa rí gbọ̀nsẹ̀ ṣe wọ́ọ́rọ́wọ́ ẹlòmíín wà tí ó dàbí pé jẹ̀díjẹ̀dí máa ń sábà bá ẹlòmíín jà wọ́n máa ń sọ wípé ìgbọ̀nsẹ̀ àwọn lè béèyàn bá ẹlòmíín bá dé inú ilé ìgbọ̀nsẹ̀ ẹ máa rò pé ó fẹ́ bímọ ni irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa jẹ mango ó máa ń jẹ́ kó máa ṣe ìgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ ó sì máa ń jẹ́ kí oúnjẹ tètè dà nínú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ bá jẹ òkèlè bó lè jẹ́ gan ló jẹ ni inú ẹ̀ máa le tàǹdì oúnjẹ yẹn ò ní tètè dà àmọ́ ìwádìí jẹ́ ká mọ̀ wípé tá a bá ti ń jẹ mango tẹ kọ́kọ́ jẹ́ kẹ́ tó jẹun tẹ bá ti jẹun at least ẹ máa fún ní time tó tó lè pẹ́ jẹ oúnjẹ lé lórí ó máa ń jẹ́ kí oúnjẹ tètè dà dáadáa ní ṣókí torí àkókò kí ni àwọn ìpalára tó wà nù àjẹjù mango àti mọ̀ pé ohun téèyàn bá jẹjù náà ó máa ń ní bàtẹ̀ kí ni àwọn ìpalára ní ṣókí torí àkókò. ẹ eh, lákọ̀ọ́kọ́ àwọn ìpalára tó ní. La òun ni pé téèyàn bá ti mú jù hmm. tí mango ìtẹ́ bá ka lórí igi tí ò tí ì pọn dáadáa omi ẹ̀ tó bá drop sí yàn lára ó máa ń fa kí ara máa yúnyàn ó máa ń fa itchiness of the body ó máa ń fa rashes mango téèyàn bá jẹ jù àti téèyàn bá tún jẹ èyí tó bàjẹ́ tí ò da ó máa ń fa inú rírun ó dẹ̀ lè fa diarrhea kéèyàn máa ṣègbọ̀nsẹ̀ gbúrú gbúrú bẹ́ẹ̀ ni so àwọn ìpalára tó lè ṣe fún èèyàn èèyàn lè tún máa bì. èèyàn tún lè bì. ẹ ṣeun dókítà wa torí pé àkókò ti lọ adúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa lórí ìtàkùn ayélujára bó làwọn èèyàn ti lè kàn sí. ẹ kàn lọ sórí facebook wa dr taiwo emmanuel lórí facebook wa àti instagram wa dr taiwo emmanuel lórí instagram fún ìbéèrè àbí láti mọ̀ sí wọ́n lè kàn sí wa ẹ ṣeun ẹ ti mọ̀ wípé dókítà ni wọ́n ẹ kàn sí wọn lórí Facebook àti lórí Instagram bí wọ́n ti sọ Dr. Taiwo Emmanuel kẹ́ béèrè gbogbo ìbéèrè tó bá jẹ́ wípé èmi náà ni ẹ fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ mi àbóní tẹ́ ẹ fẹ́ sọ fún mi àbóní tẹ́ tó fẹ́ yẹ ká fi kún ètò yìí fún ìgbádùn ẹ̀yin ará ilé ẹ pè sórí zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four zero eight six seven eight nine. Sekinat Ọláìdé Rájí lórí Facebook Sekinat Ọláìdé Haru ẹ máa kọ papọ̀ ní Sekinat Ọláìdé Haru lórí Instagram lórí ẹ eh, lórí ti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a wà lórí gbogbo ìtàkùn ayélujára pátápátá lórí gbogbo social media Facebook o Instagram o Twitter o website wa at Orísun TV náà ni gbogbo ẹ̀ ẹ láǹfààní àti wo gbogbo ètò yìí àti pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ wípé àmì ilé jókòó sí di ẹ̀rọ amóhùnmáwòrán fúngbà pípẹ́ òyìnbó ti ṣayédẹ̀rọ̀ ẹ lè wò ó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lórí ẹ̀rọ alágbèéká yín ìyẹn mobile phone yín ẹ lè wò ó ẹ ṣáà download StarTimes app StarTimes app kẹ́ ẹ wá search fún Orísun TV gbogbo ètò tá à ń mú wá fún yín pátápátá báyìí ẹ máa máa wò ni ẹgbẹ́ ìpolówó ọjà yín wá gbogbo ẹ̀yin tẹ́ nílé iṣẹ́ tó ń po oògùn òyìnbó àbí àgbo tó ní òǹtẹ̀ ìjọba ẹ gbé ìpolówó ọjà yín wá sórí ètò ìlera lọ́rọ̀ láṣẹ lẹ́dùnmáàdì gbogbo tẹ́ bá ń bá wa dòwò pọ̀ lé lórí àlùbáríkà ọlọ́run a máa wọnú rẹ̀ lọ́nà tẹ́ bá ń gbọ́ báràkà láòfin bó ṣe máa jẹ́ fún yín nìyẹn títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa mú ètò ìlera lọ́rọ̀ wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín Sekinat Ọláìdẹ́rẹ́ájì yín náà ló ń sọ wípé ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ ká sì máa ṣe gbogbo tó ní ṣe pẹ̀lú ìlera tó dàbọ̀.